إن الذين يشعرون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك بالله من الشيطان الرجيم ní èmi ọjọ́ kejìlá nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjì ní ogójì ìjọ tàbí sallallahu alaihi wasallam tó ṣe pẹ̀lú àánú ọlọ́run a tún máa tẹ̀síwájú ní sọ́tò àlè ìmọ̀ràn àyà kẹtàdínní ọgọ́rin seventy seven níbi tọ́lọ́wọ́ ọba àlejò aládé ń sọ wípé kò sí pín ẹni tó bá ya pa àlùkà wà ní òkè fi kẹ̀kẹ́ tí ó gbà níjọ́ mi kàkà yá lọ. ọlọ́run wa ń sọ yìí pé fẹ́ rí àwọn ẹni tí wọ́n ṣẹ́ rí tí wọ́n ti fi ohun tí wọ́n bá ọlọ́run àlùkà wà ní. nípa pé. kọ́lọ̀ ń bá padà bá bẹ́ẹ̀ dìde àwọn tẹ̀lé. àwọn tó fẹ́ rí tí lè sọ ìròyìn àdẹ́bì fáwọn èèyàn yìí ti fẹ́ ló síra wọn. bákan náà wọ́n tún fẹ́ rí wọn lè sọ nípa rẹ̀. بالأثمان القليلة الزاهدة حديثي واسف الأيمان ونبرارة فجأة قوتي فجأة تشف تواسي وديه wọ́n fi ń pààrọ̀ ẹ̀ ìyẹn ní kọ́rọ̀ tiwọn wọ́n fi ń pààrọ̀ ọ̀rọ̀ ọlọ́run. هي عود هذه الحياة الدنيا الفانية الباهلة. ewu tó wá fi jàrọ ọlọ́wọ́ ọba sùhánìhù wọ̀tàálà ìsẹ́ríwá ayé ni èyí tí ọ̀tàn tí ò ní padà sí mọ́ ọlọ́wọ́ bá ń gbòòrò wá nípa ọkọ̀ ìtẹ̀lẹ̀ nílẹ̀ ṣàrú lẹ́lẹ́ áhádé láhìwá àyèmá nìyẹn sábà náà ń kọ́lé ládùúgbò láàyè. إن الذين يشهدون بأن الله dájú àwọn ẹni tí ó pààrọ̀ àlùkáwá ní ọlọ́run wọ́n pààrọ̀ àìmọ́ ìbúra wọn tí wọ́n ti búra káwọn máa tẹ̀ láńdẹ́mì sallallahu alaihi wa sallam nígbà tọ́lọ́n bá gbé dìde wọ́n wá pààrọ̀ rẹ̀ sábọ́nẹ́ ń pọ̀ ní láńdẹ́mì pẹ̀lú nǹkan díẹ̀ lọ́jọ́ táyé lórí wọn ni pé táwọn bá jẹ́ wọn yìí ni nítòótọ́ ayé amọ́ fáwọn kọ́lọ́run ló fẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ kò lára. kọ́lọ́run láwọn ẹni yẹn kò ní sí ìpè kankan fún wọn níjọ́ gbé dànù ẹ̀yà mọ̀. mọ̀tọ́ síbẹ̀ ìyà àkọ́kọ́ tí wọ́n jẹ nìyẹn lórí pé àlùkáwà ní tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run wípé tọ́lọ́run bá gbà nẹ́ẹ̀mí dìde àwọn tẹ̀lé ìbúra tí wọ́n ti búra wípé táwọn bá rí ìròyìn ẹ̀ gẹ́gẹ́ bí àlàyé ẹ̀ ti wà ń dojúra àwọn àwọn gbàgbọ́ ó wá ṣe díẹ̀ nítorí ayé díẹ̀ ọlọ́dún fi àwọn ènìyàn wọn ò ní sípè kan lọ́rùn ti àkọ́kọ́ nìyẹn èrìjẹ kẹkẹ ò ní sọ sí wọn lọ́rùn ìyá kejì. ìṣòro ìyá àkọ́kọ́ wọn ò ní sípè kò sípè kankan fún wọn lọ́rùn ìyá kejì òun ti wí pé ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀. àti ìyá àti kọlọ́mbà báyọ̀ bá ìyá bákan náà gbójú wò gbé àárọ̀ ajá ọlọ́run wo wo àwọn ẹni rẹ̀ jọ yẹn ẹni tọ́lọ́run ọ̀bá wò akẹ́kọ̀ọ́ ọlọ́run ó di akẹ́ta ọlọ́run ti wò wọ́n ti ọ̀gbìn dàlùkẹ́ àmọ̀ bí wọ́n sọ ti fi dùkú làwọn kò ní sí ju àánú rẹ̀ wò wọ́n. ẹ kò ní bá wọn sọ̀rọ̀ àánú kò sí wò wọ́n pẹ̀lú ojú àánú kò lè fi wò wọ́n ìyá kẹrin. bákan náà ọlọ́run ọmọ òní fọ àwọn òní fọ wọ́n mọ́. ẹ gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bẹ lára wọn wà lójijì náà wàlẹ̀ àdìrẹ́sì gbogbo ìdọ̀tí tí ń bẹ lára wọn máa wà lára wọn náà ní èérí ìwà àbàjẹ́ bẹ́ẹ̀lìyà àbúrò dèjé ìlànàrì dípò bẹ́ẹ̀ ọlọ́wọ́ kẹfà tẹ pé kọ́ kó wọn lọ dẹ̀. ìyá karùn-ún wọ́n wá jí ẹlẹ́tẹ̀lé o kí ló fà yẹn fún wọn àlùkáwàdé tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run wọ̀nyí ìbúra wọn tí wọ́n búra wọ́n fi alihamid wọ́n tún búra balẹ̀ ìgbẹ́ bọ́lọ́wọ́ bá gbà tẹ́lẹ̀ dìde àwọn ní láti gba ọ̀wá gbà odidi ìyá márùn yọ ọ̀wá jẹ̀wọ́ àwọn àkàdé ìdíwá tó pọ̀ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àyà yìí a kẹsọ̀ díẹ̀ bẹ́ẹ̀ àdìsí alákọ̀ọ́kọ́. روى الإمام أحمد عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام أحمد رحمه الله látọ̀dọ̀ àbíyèsàrò wọ́n gbé gbà wáyé látọ̀dọ̀ àbíyèsàrò wọ́n lè jíṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́ọ̀fọ̀ àyọ̀sọ́lá ọ̀sọ́lá yìí pé àwọn ẹni mẹ́ta kan bẹ̀. káyà tètè wo ká má sí láàrin wọn bí ẹ bá wà mbẹ kóró lórí wàdà kọjáde kú láàrin wọn àwọn ẹni mẹ́ta kan bẹ tí wọ́n jẹ́ àwọn ọ̀yà yìí. àwọn mẹ́ta yẹn ọlọ́wọ́ ní bá wọn sọ̀rọ̀ yìí àkọ́kọ́ tí wọ́n jẹ jẹ. wàlá yà ń burú ilé ìsìnkú yẹ́wò náà lọ́kùn yáàmà. níjọ́ gbé dàlọ́ kẹ́yàmà ọlọ́wọ́ ní bojú wò wọ́n ní bojú wò tààlù tó jí àkejì yẹn. aláwọ̀ tó ní fọwọ́ ọmọ kó di ẹsẹ̀ wọn bí abẹ́ta. ẹ̀rí àwọn ẹni tá a ń yẹ̀yẹ̀ àti tani tí ro ni wàá máa jẹ́ sí wọn. afọwọ́ àbúzá o rọ̀dì ọlọ́ọ̀bù tàlà àdùn àrùbọ́ wọ́n lè lọ́wọ́ sọ pé òjijì ọlọ́run àwọn owó làwọn ẹni tó ń ṣàgbákò báyìí tí jò dídí ìyá yìí. àwọn tó ń jọ kọ́ọ̀kú wàkọ́sì wù wọ́n máa wáyé wọn ráyé wá wọ́n pàdánù ha wọ́n máa sọ̀kọ́ oríṣi ọlọ́run ti bẹ̀rẹ̀. oríṣi ọlọ́run ti ṣe é lókè bóṣù sọ àti bẹ́ẹ̀ àwọn ẹni mẹ́ta bẹ́ẹ̀ lọ́pẹ́ wọ́n yí ìyá mẹ́rin ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní bójú adúlọ̀ wọ́n jẹ́ pé dàbẹ̀ àmọ̀ kò ní fọwọ́ wọn kò ní ẹsẹ̀ wọn wọn sọ wá jí àti ìsàlẹ̀ tí o ròyìn ẹgbẹ́ tala ń sọ̀tàn lásán rẹ̀. àrẹ́bí sọ́nù lọ́wọ́ àtàlọ́wọ́ ni fẹ́ẹ́rì ẹni àkọ́kọ́ náà àwọn fẹ́ kà yẹn ẹni tí ń fi ṣòkòtò wọlé ẹ̀fẹ̀fẹ̀ o. sùhánù lọ. bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa ń wòrò nígbà tí ní ìdílé bá wọn náà ń bolẹ̀ ẹ̀yọ́gbọ̀n wọn wà ẹni tí ó yí àmẹ́rin nìkan lára wọn ẹbí ìsòkò tó wọlé ẹgbẹ́ òkútọ̀ sílẹ̀ ọkùnrin tó dáṣọ wọlé ẹni gbogbo ẹni mùsùlùmí kò pé ẹni mùsùlùmí là ìyẹn ọlọ́pàá ní alùpùpù alùpùpù ìyá ìmúra ni ìmúra ń jẹ́ ìmọ̀dájọ́ rẹ̀ ọ̀pápọ̀ tọ́ba jọ́kù ọ̀gbọ́dọ̀ ìsòkòtò gbálẹ̀ ọ̀gbọ́dọ̀ fagbádá gbálẹ̀ ọ̀gbọ́dọ̀ fàbáyá gbálẹ̀ ọ̀gbọ́dọ̀ fìjàlábíà gbálẹ̀ ọ̀gbọ́dọ̀ fìláwàdí gbálẹ̀ fi dàwọn ọmọ kó dòró ọ̀gbọ́dọ̀ fi gbálẹ̀ gbogbo ẹ̀ náà padà ìsìnbá lò wọ̀ ọkùnrin ṣùgbọ́n obìnrin tí wọ́n rí bẹ́ẹ̀ o àwọn máa da agbálẹ̀ ìdágbálẹ̀ lẹ̀sìn fáwọn sọ́láṣí ọlọ́run ọlọ́run nígbà sọ́lá ń sọ fáwọn obìnrin àwọn ìyàwó àtàwọn ọmọbìnrin òbí bí pé àlọ́ àdìsá ìlú obìnrin àwọn ìyàwó àwọn onígbàgbọ́ òdodo sọ fáwọn ìyàwó àtàwọn ọmọbìnrin ẹ àtàwọn ìyàwó àwọn onígbàgbọ́ òdodo ìdílé ìdẹ́ni ìjẹlẹ nìdíje tí wọ́n jẹ́ ká sọ wọ́n gbálẹ̀ wọ́n gbálẹ̀ ọba jóbìnrin bẹ́ẹ̀ lórí bá fẹ́ dá pọ̀ mọ́ra wọn sí i. àwa ní ìfẹ́ ìtẹ́lẹ̀ nítorí ẹ̀ kí ẹ̀ máa fa sọ gbálẹ̀ ó wá ní tàwọn ẹlẹ́hà ìtẹ́lẹ̀ máa gbálẹ̀ ká gbálẹ̀. حديث أم سلمة رضي الله تعالى عنها ọwọ́ lórí eléyà ìgbà dáhùn tó sálá ń sọ wọ́n fi kí wọ́n ẹ̀ wọ́n ra àbẹ̀ wọ́n jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ máa yọ̀ ọ̀tà òjijì ọlọ́run tí kò fi ṣíbùrù sí bíìchì náà kò fi sí. ìyàwó mi sálọ náà wọ́n di ọlọ́run sálọ àǹkà wọ́n ní tó bá tó ní bẹ́ẹ̀ náà kìkì níbẹ̀ sì máa tún yọ síta tó bá rìn. ọlọ́dà ìrìnsí ní zero a ọwọ́ ìgbọ́fẹ̀ sí odidi ìgbọ́fẹ̀ ibo láti gbé. kábàlà owó ṣọ́ọ̀fù lọ́dà ìdá òòrùn tó ń pẹ̀tẹ́lá yẹn ní àwọn ìgbàgbọ́d eh, èèyàn kan níbẹ̀ yìí pé ìgbọ́kẹ̀yìn èèyàn wọ̀ látòjúkù ló ti bẹ̀rẹ̀ ìṣègùn gbàdé yẹn dáṣọ gbálẹ̀ lọ́sẹ̀ wàá wọ̀ ọ̀gbọ́n kan torójúkù ni akọ yẹn máa ń dé tẹ́lẹ̀ àárín ojúkù láti bẹ̀rẹ̀ yóò sì wọ̀ gbọ́kẹ̀yìn bá tó obìnrin ibi gbogbo àwọn ẹnu ọ̀nà àbákọjá ọ̀dà ti òkú ajá òkú kéré táwọn yóò sọ pé ọjọ́ ojú ọ̀dà bíi bíbà yìí tí òtítọ́ ti bẹ̀rẹ̀. àrẹ́bí sọ́nà ọlọ́mọ àlùfẹ́lá wọ́n ti tẹ̀sí tọ́ba kú òdi ibi títọ̀ tí wọ́n ìdí ọ̀bọ̀ ti di tọ́mọ́ ọdún bẹ́ẹ̀ ẹ́ ó ti di mímọ́ náà nìyẹn. ọmọ yẹn gbé àwọn ẹni tí ó jìyà yìí ọkùnrin lọ́rọ́ dojúkọ kì í sóbìnrin ọkùnrin aládàgbálẹ̀ mo sọ ife ṣòkòtò rẹ̀ wọlẹ̀ àtẹ̀lé hadithi bí wà lórí eléyà ìpè òdọ́bẹ tó ṣe kiri òdọ́ bá tó bọ́ sísàlẹ̀ kàmá yẹn kókó tẹ̀lé yé ìdìnnà nínú bàtẹ́ni yẹn dá ọ́fíìsì ìdìnnà yẹn máa sọ̀kalẹ̀. àwọn ọ̀daràn apá àwọn náà máa sọ fún yí pé wọ́n ń sí àwọn pàkìrì kí ló ń pẹ̀lú Pakistan. tẹ́sí bá sọ̀ kalẹ̀ síbẹ̀ kọ́ ọ̀bá tẹ̀lé kọ́. sọ nípa bẹ́ẹ̀ ẹ̀sìn táǹtẹ̀ ti mú wa ni ó lè dájú wá ní sọ̀sálà wá jẹ́ wá nípa lórí àṣà ó fi èyí kí àwọn lọ́wọ́ ajẹ́ jẹ́ alára báwa náà ṣe ń dá sókòtò gbálẹ̀ làwọn náà dá gbálẹ̀ lójú náà lóṣù sálámà ọ̀rẹ́ sí wọn lórí ẹ̀. afọwọ́ abdullahi bin umar rọ́bì aláwọ̀ sàlà àdìfúnmọ̀ wà àrùdọ́ọ̀fúnmọ́ wọ́n máa ń lọ́jọ́ kan wọ́n máa ń gbọ́ sẹ́ni ìjọba pé kó sáà fa àtòkòtò náà. ah tí mo lò wọ́n fà dé. ọba ní gbogbo ìrántí kí náà sọ fún sáà ìlàjì ní ìlàjì ojúlu nígbà tí wọ́n ń tọ́ òkú ti dà sọlọ́mọ àtìlá. obìnrin pé tíjẹ wo tí èèyàn bá ti lò òkè ìlàjì ló máa jẹ ìsòkò tẹ máa dé ṣùgbọ́n tíjẹ wo tí èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́jà kókó sẹ̀ díẹ̀ kò tẹ̀ ń bẹ̀rẹ̀ wò sí wẹ́rẹ́wẹ́rẹ́ ni ìwọ́n tẹ̀lé ọlọ́run lọ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n bá ti wá di wòlíì àgbà wọ́n yọ ọ̀sẹ̀ ìkọ́ sí láti di ìlàjì ojúkú ó ti kó láàrin àwọn ọ̀daràn nìyẹn wọn làwọn tó ṣe pé tí wọn bá kọjá níbi dílé dọ̀tí ilẹ̀ ọ̀pọ̀ ni ìlágbádá wọn pẹ̀lú kòkòtò wọn wọn sì rẹ́ fi wọn tó ìjọ táwa yìí káwọn ẹgbẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ kọjá ní gbogbo àgbàrá àti ibi pọ̀tọ̀pọ̀tọ̀ tí wọn bá fi kọjá báyìí àwọn èèyàn tètè gbó ni wọn àpọ́nlé tí wọn bá lágbára gan orí pẹ̀lú àánú ọlọ́wọ́ àrẹ yóò dáni tí gbogbo ó kílẹ̀ dáadáa kọ́ ti jẹ́ àà èmi ti múra bá èyí wá sí sísẹ ní máa pa sọmọra pápámọ gidi kan èyàn kọjá kódà nínú ẹ̀rọ ọ̀pọ̀ àtàgbàrá òjò ni tí o ti fi kẹ̀kẹ́. ẹni tí ó jìyà mẹ́rin nǹkan tó wọ òun ni àlùmọ̀sibínú ọkùnrin ni kì í sobìnrin aládàgbálẹ̀ bóyá tó kò tó ẹ̀ ló gbálẹ̀ ni àlùkò àtòkòtò bí kò ẹlòmíọ̀ wọlé ṣayọ́ àwọ̀ jàlábíà jàlábíà rẹ̀ ọmọ akóyè pẹ̀lú yóò di ṣòkòtò mi kò ẹjẹ ẹjẹ kákàlàgà ẹ tó kẹrin ti ṣòkòtò dé ta àbá ìsìláàlù tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ ṣòkòtò nìkan ojú mo sọ ẹ ibi mẹsọmẹsẹ ní ìlọba mẹsẹjọ rẹ lọ́wọ́ ọkẹ lọrọ àjàlàbí àdùsí kan nítorí ipa ọfẹ bẹ̀rẹ̀ asábúlẹjọ ọkọ ramadan náà wà tó kó gbogbo yẹn pẹ àárín ìgboro káàkiri kòtò ọgbọ́dọ̀ wọlé agbádá ọgbọ́dọ̀ wọlé yíṣà ráàmù ni kálukú ni ọwọ́ agbádá ọmọdé bá ti wọlé ọdà ráàmù lákàrà jàlábí ọgbọ́dọ̀ wọlé láwàdí ọgbọ́dọ̀ wọlé ọwọ́ àwọn ọmọ kó dòrò ọwọ́ àlọdọọdọ níbi pé agbádá ni tọba wọlé táwọn tún kó díẹ̀ sí wọn a máa kó lọ́wọ́ lẹ́yìn àwọn kéwù. tọ́lá ti gbàdé ọkà fagádà yẹn wọ́n máa ró lẹ̀ báyìí wọ́n máa ró lẹ̀ báyìí wọ́n ró lẹ̀ báyìí wọ́n gbé ti e sọ̀kalẹ̀ sí ìdìkà wọ́n tún ró lẹ̀ wọ́n ró lẹ̀ wọ́n ró lẹ̀ wọ́n ró lẹ̀ wọ́n gbé e kalẹ̀ sọ̀kalẹ̀ sí ìdìkà ṣùgbọ́n kò fífi ọmọ jàmbá wájà wọ́n ẹ̀rí káwá dùn lẹ́yìn wọ́n máa kó dání. báyìí bẹ́ẹ̀ lẹ́wà ìkànnì àwọn ẹni ọlọ́run ò ní fojú àdúgbò wọn ìyá kẹta ọlọ́run ò ní fọ wọn mọ́ kó bí ẹ̀sìn ẹ̀fẹ́ wọn ìyá kẹrin wọn ò tó wá jí àti ìtàrí bí ròlì. ẹnì kejì. wàlùmọ̀nàfíkù ṣùgbọ́n ẹ̀rí ogun ọjà rẹ̀ bí ọba tàbá ìgbóra arọ́ ni wọ́n lọ ten thousand lọ́ba dé. sáré ọgbẹ́ ògùn tí yẹn ti sáré wọn làwọn ọ̀rọ̀ àgbẹ̀ kan sọ bá ní twenty ní bí báwọ̀ fún mi ni màá rà kí ló fà búra ẹni tó bá yá pé ogun ọjà ẹ̀mí yìí pẹ̀lú búra arọ́ ló fi yẹ ju ẹ̀ wọn náà wà nínú ẹni tó máa jìyà sẹ́nu àwọn tó máa jìyà mẹ́rin ẹni kẹta alimọ̀dẹ́rù ló dúkì ojú rẹ̀ o sọ̀rọ̀ o tún lóṣooṣù. فلا تمد علي لا مكم بل الله يمد عليكم أن هداكم للإيمان قلتوا لي أنه onírè kọ́dọ̀ òdèrè agbára ọ̀tẹ̀lẹ̀ kú bọ́dọ̀ nílé ọkọ ẹ̀ á fi nínú àwọn tí ó ti yà mẹ́rin onírè kú wà bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ báyìí òun náà ní tó wí kí pé èmi mo ṣe kiri báyìí mo sì ṣe báyìí kan mo ṣe báyìí fún ọ ẹrí ìmọ̀ muslim wọn gba hadith yìí wá àti àwọn ahmed sọ̀rọ̀ hadith ẹlẹ́ẹ̀kejì. روى الإمام أحمد عن علي بن أميرة الكندي قال خاصم رجل من كان يقال له ابن قيس ابن عبد بن عابس رجلا من حضرموت إلى رسول الله صلى الله عليه وسلم في أرض حاري حاري بعض الرجع وأحاديث تفسد ní ìbáṣepọ̀ gbọ́ kéèyàn búra kó tù búra kó sálùká wà ní kó yẹ kárípàdé ta alákọ̀ọ́kọ́ tá a mú wáyà á sì máa fàyọ nínú ẹ̀ ẹjọ́ ṣe pé títà ríra rẹ̀ tìbúra tìbúra ni ìpínlẹ̀ ìrọ̀bọ̀dé ájí àbẹ́rẹ́. حديث إليك إذا دعا مواي رب أحمد رحمه الله lọ́gbà ìgbàwé látọ̀dọ̀ àdé gbọdọ̀ ọ̀mẹ́yọrọ àdìkàndì wọ́n ní arákùnrin kan nínú kanda ìdílé kan ni wọ́n ń pè ní kanda kì í ṣe kánádà o wọ́n kọ́rúkọ rẹ̀ ní ìmọ̀lọ́kọ́ yìí ìmọ̀lọ́ ààrẹ kìí tún ṣe mọ̀ pẹ́ sí àlìkántì ti akọrí kìí sòwò. wọ́n dẹ̀ ní káwé ìwà abárakùnrin kẹjà wọ́n wá gbé pàǹpà yẹn lọ bá òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́ ẹ̀sọ́lá arákùnrin yìí láti hádọ́rọ́ mọ́tò nìyẹn ti wá wọ́n jà sílẹ̀ náà. àkọ́dọ̀ ọ̀hún ni adébísọ̀ ọwọ́ àṣèdájọ́ fún àjọrọ̀lé ẹni tó wá ní àjọrọ̀mù tiẹ̀ pé kó sàlàyé bílẹ̀ ti jẹ́sẹ̀ kó tó fi ṣèdájọ́ nìyẹn. ẹni yóò sì ní àlàyé ìtàn ọ̀lẹ́rìí ó ní kọ́ mẹ́rin wá kò wá lẹ́rìí. ẹni kejì tó wù sàtàkù àyùnfọ̀sálà wọn sọ fún tó yà ìwọ kúra. ọ̀kọ́ la sọ ní. Eti abukantahu. Ọdẹ ni òjijì ọlọ, hajj wà bí ẹni sọ bẹ́ẹ̀ pé ìtẹ́ni ló sọ tẹ́ni ló sọ ọ́. Èmi mọ̀ pé ilé owó lè fi fi evidence pé mi kò nílẹ̀. Tọ́ ọ bá fún arákùnrin yìí ní ààyè ipò gbúra. Ilé òjijì ọlọ́run. ذهبت ورب الكعبة أرضي النبي الله mo fi ẹlẹ́dàá tó di kábà búra tọ́ba yóò gbalẹ̀ sí lọ olóòótọ́ èmi ò lẹ́rìí o ṣùgbọ́n dábí lójú pé mi èyí sẹ́ni yìí ló ti dèmí mo ní yóò tọ́ yìí lẹ́rìí o ṣùgbọ́n tọ́ bá ṣe bẹ́ẹ̀ tọ́ bá fi ní tó búra òfin ẹlẹ́dàá tó dáká bàbá òfi búra ilẹ̀ mi ti lọ nìyẹn. Fàkọ́lá nàbí sọ́lá lọ́wọ́ aléyìn wọ sẹ́lẹ̀m mọ̀n ṣẹlẹ̀fà alẹ́ yẹ̀mí àjídàjì bí ẹ̀kọ́ ti àbí àmọ́lá àṣàdín láti àlọ́ àwọ̀wá àzàwọ̀jálà lẹ́yìn gbọ̀dọ̀rì. لقي الله عز وجل وهو عليه غضبان. ونصر صلى الله عليه wípé bọ̀dìkálà fàálà yẹlé lè ká bílà ẹni tó bá búra arọ́ lè àkọ́tà fi àdí ha mọ́lá àhàdé láti lè gba dúkìá ẹnìkan láti yàrá àná ọ̀jẹ́ wọ́n sọ wọ́n tẹ̀sí máa pàdé ọlọ́wọ́ ọmọ ọmọ ọba tó tóbi yẹn wọ̀wọ̀ àlejò wọn bẹ́ẹ̀ ọlọ́ọ̀bẹ̀rẹ̀ àti dùsù. ló dá bẹ́ẹ̀ ní ìwé ìrẹ̀lẹ̀. صلى الله عليه وسلم قال رجاء قال رجاء أحد رباته وتلا رسول الله صلى الله عليه وسلم وأنا أعطاه رجاء إن أعطى حديث يوا وأنا إذا كان نبي وأتكلم فصل دليل ọwọ́ aka ayà káàkiri débẹ̀ èyí nàbẹ̀bí rẹ̀ yẹ ṣẹlẹ̀ lórí àyè. Thank نعم ọlọ́run bá ní àdíṣẹ́ ẹnì yóò wù tí ọba mú àlùkáwà ní ọlọ́run kọjá ọ̀rọ̀ rẹ̀ sórí nǹkan tí ẹ̀ sáyé kùlá ìka àwọn ènìyàn lára làákọ̀lá ọ̀hún ìlà lọ́rùn òun ní pípé kankan ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní wò wọ́n kò ní nínú wọn wọn adáàbò dání wọn sì àti tani sí ìròyìn tẹrígbà tí. ẹ̀wọ̀n ọ̀pọ̀ yìí arákùnrin tí ọmọ ẹ̀mú rẹ̀ kì í tọ́gbọ́rọ̀ yẹn. Ọwọ́ adé ìlú òjijì ọlọ́run. Ẹni tó bá wá parọ́ òwú yára ìbúra yẹn ti tọ́mọ̀ pé gbòòrò èké lòun fẹ́ búra. Sílá dábẹ́ fún tọ̀ òun. Bàbá ọ̀nà àlùjẹ́ nà. Àlùjẹ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ àlùjẹ́ bẹ̀rẹ̀ o kọ́ọ̀lù ọ̀sìn yìí á ní ọ̀dìtàrà fún wa láwù. kùlà wọ́n ní sọ nígbà kan ti jùlẹ̀ fún. wọ́n á yẹ pé wọ́n fẹ́ fún yẹn láǹfààní lágbẹ̀ẹ́ wọn àbúrò àkọ́dà ilé tẹ́nì kẹ́gbẹ́ báyọ̀ lé lóru mi. ṣùgbọ́n gbà tó ń lẹ́ gbọ́ wá àti tó gbóná láéláé. àá eléyìí ò tó ráríwọ̀ o lóbi bí òjijì ọlọ́run pẹ̀lú tí ẹ bá pa á ti nǹkan gbé yẹn ti di pé ọlọ́run fẹ́ pa tẹ́lẹ̀ kí ni ládàjọ́ gbà yí ọlọ́run lálùjẹ́ tẹ̀lé àádọ́ òun ilẹ̀. eléyìí náà tó sọ fún wa lórí ìbúra èké tẹ̀lé ọba búra rọ tiẹ̀ ti bá ìyàlẹ́ rí tó dé hadith bíi tó tún dé ṣe pẹ̀lú hadith kẹta. روى أحمد عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين هو فيها فاجر ليقتطع بها مال امرئ مسلم لقي الله عز وجل وهو عليه الجبار. الإمام أحمد بن الله رحمه الله سند عبد الله بن مسعود رضي الله تعالى عنه wọ́n ní òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àṣọlá ń sọ wípé ẹni yóò tó bá ti wúra kan. Rúwà bí àbá kò kí ìtẹ̀lé ní ti búra tó ṣe yẹ òun náà bọ̀ pé ọ́ lòun pa tó o pé kó bí òbírí ọba yẹ kò ní yẹ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ti kó bí tó wù wáyìí ó búra òun náà pé kò kí lòun ti búra yẹn lọ́nà òun pa nìtúmọ̀ rẹ̀ wọ́n wá búra yẹn lè àfọ̀tàfẹ́ àdéhà mọ́ làbúrẹ́ ìkóso láti lè fi gba dúkìá ọmọ nìyẹn tó jẹ́ mùsùlùmí ẹni yẹn máa pàdé ọlọ́run tó máa bí mùsùlùmí. ọ̀pọ̀ lọ́la ṣá. ìyá ọlọ́ọ̀ni nìkan rẹ̀ dálé. ẹ̀ẹ́dì àṣà oníṣẹ́rí ọ̀rọ̀ yìí èyí gẹ́gẹ́ lọ́báwí. wọ́n lọ́ọ̀yìn ọ̀fọlọ́wọ́ búra. كان بيني وبين رجل من اليهود أرض فجحدني. قل لا يا يهودي كان àbí láàrin àyẹ̀dùgbé láàrin ní àtọkùn ìkànnì yahudi ilẹ̀ kẹ́mbẹ́ láàrin wa ọ̀rọ̀ ìgbà aṣọ àfilẹ́ ni wọ́n là ń jẹ́ àfilẹ́ ọjà hajjari yahudi yẹn bá jí yẹn wíwọ́ òdòwò nílẹ̀. فقدمته إلى رسول الله صلى الله عليه وسلم بابا ولا ولا جلال فقال لي رسول الله صلى الله عليه وسلم جلال صلى الله عليه وسلم قال لك بينا قال لك ọwọ́ aṣọ fún yẹ̀wù ti jù yẹn wípé ọ̀yà àfúrà ń tẹ̀ lórí òjijì ọlọ́run. Bàbá lé okura yóò kura dúkìá rẹ̀ ọ̀lọ́ sí i Wọ́n ní bọ́lá òṣèlú káyà yẹn kalẹ̀ díẹ̀. Bẹ̀lẹ̀ dídá iṣẹ́ rúdẹ̀ ní àhàdì láàyè. Fáà ẹ̀ sọ̀dọ̀. Ìmọ̀lẹ́ ìgbà ìṣòro ìrìnàjò ìlànà ìwà ẹ̀yà ìrìnàjò ọlọ́run ní aláwọ̀ ẹni tó ti ní kí àlùkáwà ní ọlọ́wọ́ ọba ìbúra wọ́n fi ọ̀rọ̀ ayé nítorí kí wọ́n lè ráyé gbà. àwọn èèyàn ò ní sí ìpín níjọ pété àlùkìyàmà ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ò ní bójú wò wọ́n wíwà àdó ọlọ́run ò ní kọ̀ wọ́n bọ́ kúrò ní sú ẹ̀sẹ̀ wọn wọ́n tó wá jà sí àdéjúrò rẹ̀. àdéjúrò kẹrin. روى الإمام أحمد عن أبي هريرة رضي الله عنه قال wọ́n gbé gbàwá yìí látọ̀dọ̀ àbí ìmúráyọ̀ rọ́jà lọ sàlájú wọ́n lò jíjẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àṣálá ń sọ pé aláwọn ẹni bẹ́ẹ̀ kà kẹ́. ìyá àkọ́kọ́ tí wọ́n jẹ́ ọlọ́run òní bá wọn sọ̀rọ̀ jọ bí kàlùkìyà wọn. oníwò wọn. òní fọwọ́ wọn yà kẹta. ìyá kí sani tí o ní sì máa jẹ́ táwọn ènìyàn. رجل منع ابن سبيل قبل ما عنده ó tún yàtọ̀ síta kọ̀ọ̀kan arákùnrin kan ni omi àjòkù tó yẹ kó gbé fẹ́ni tọ́jà rírì àjòkù gbé mu kó gbé ìdílé ìgbẹ́ni yẹn pa ìyá mẹ́rin máa jẹ́ tiẹ̀ irúfẹ́ rẹ̀ ọlọ́run ní ìgbà sọ̀rọ̀ ọjọ́ ìgbàlódé àmọ́ kò ní í síjú àdúgbò kò ní kọ́ ọmọ nínú ẹsẹ̀ rẹ̀ láti rẹ̀ yàtí ìtàbí tí ó yọ sí. mo bí kí wọ́n sẹ́kù o àrìn àjò wa lọ kọjá lọ́dọ̀ rẹ̀ láti túbi lónìí ó ní òsì. ẹnì kejì. wàrà gbèrè mi ẹlẹ́pà àlà àti ìbáraẹ̀ lọ́sù yá ní káàdì báyìí. ẹ ẹni tí ń tajà náà wá búra irọ́ lórí ẹ̀ ìyá mẹ́rin yẹn náà máa jẹ́ tiẹ̀ ọlọ́run ní ìbá ọjọ́ gbìyànjú ọlọ́run ní síjú àdúgbò ọlọ́run ní fọ ọmọ dúẹ́sì yóò tó wá jí àti ìtàlẹ́sí rẹ̀ ẹnì kẹta. wàrọ̀ jùlọ báyẹ̀ àjùmọ́ọ̀mọ́ ni fàyín àtọ́wò wàfà láwù. wàfà láwù. wàyín lẹ́mu yóò fìdí lẹ́mu yẹ fìdí náà. ẹnì kẹta arákùnrin kan ní tọ́jọ́ kó tẹ̀lé aláṣẹ aláṣẹ bá mú léwu tó dídì yóò máa tẹ̀lé lọ. tí ọba ti fún léwu tó dídì báyìí yóò lọ wọ̀ tẹ̀lé mọ́. sùfàlù wa àbí bá ń sọ̀rọ̀ àwọn aláṣẹ wa fún wa o. ó pe ìgbàdo ọba ti pa wá láṣẹ máa fi à á gbọ́dọ̀ sọ pé wò ó fún wa léwu tá à ń fẹ́. lílo kìtàbù lè fi أحاديث الفتن في صحيح البخاري في بعض الأوقات لا يصلي فتح الباري يوكا وحديث أكبر مستربة ìgbà aláṣẹ rẹ kódà kan gba dúkìá rẹ báyìí kó sì máa ń kó ìlà kó máa fi pa ọ nígbàdí báyìí ká máa tẹ̀lé náà ni o ká máa tẹ̀lé ni o nígbà tí ọba ti kọ́ aláṣẹ lágbóró ó gbọ́dọ̀ yáyé ìgbè hẹ́ kéde ayẹ tí wọ́n da títí wọ́n dá ayẹ tí wọ́n tún náà wọ́n tún náà ayẹ kọ́ fami wọ́n fami ẹ wá ní kí máa dé koto ẹ wá ní kí ẹ ló ti fi ó gbòdì kò sí ààyè kọ́ni ọ́ tẹ̀lé ni o tọ́ba ti pàṣẹ máa fi à tọ́ba pàṣẹ máa fi à á ní tẹ̀lé kódà bá jìyà bá jìyà lórí ẹ̀ aláṣẹ aláṣẹ ọba níbi ẹ̀ máa ṣe òun à yóò ṣe òun yóò yá jìyà aláṣẹ aláṣẹ ọba níbi ẹ̀ jọ sọ ní rọmọdán èèyàn gbá wẹ̀ yóò yá jìyà lẹ́ẹ̀mí jìyà. sódì pa bẹ́ẹ̀ nínú ẹni tó jìyà mẹ́rin yẹn lẹ́nu tó ṣe é pé ó lè bọ́ wù lálùká wà ní ìyá aṣáájú sọ́jà látẹ̀ kìí ṣe àwọn àmírù kéréje kéréje gbà ní wọn sọ síbi bá tún sọ̀rọ̀ aláṣẹ máa gbọ́ mi yé o òun ni aláṣẹ tó lágbára agbára ẹgbẹ́ ẹdẹ ẹ̀fà tí ó sì sẹ́ni kankan yọ lọ́wọ́ ẹ̀wọ̀ aláṣẹ tá à ń sọ nípa ẹ̀ nìyẹn gbáwọn àmírù tẹ́ fi sẹ̀ra yín yẹn tẹ́ máa sẹ̀ra yín láti irú yẹn eré pálí yìí tẹ́ fi fura yín yẹn o ìṣirò ilé yẹn o àgbègbè tí ládìrú kẹ́tí tẹ̀lé ìṣúgbọ́dọ̀ títẹ̀ ládìrú fi mọ̀ irọ́ o àbírù rẹ yọ wà lábẹ́ àbírù tí kò kọ́rí àbí tí kò kọ́rí bá kú agbára tó tàn ló. ọ̀rọ̀gbọ́dé tí wọ́n bá ti pẹ̀sẹ̀ máa fìyà tí wọ́n pàṣẹ yá bá alẹ́ ti máa gbọ́ wọ́n wí sábà wà lẹ́yìn tó ṣe yí pé tálàjẹ bá fún ní ohun tó fẹ́ ní ọ̀sẹ̀ ni tí ọba ti fún ní ohun tó fẹ́ báyìí kódà bá láti ọ̀pá tẹ̀ẹ̀tẹ̀ kò ní tẹ̀lé irúfẹ́ ènìyàn náà jẹ́ kan lára àwọn ẹni tó jìyà mẹ́rin ọlọ́run ò ní bá a sọ̀rọ̀ jọ bí nàìjíríàmù ọlọ́run ò ní fojú àdúgbò ọlọ́run ò sì ní fọ ọgbọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kódà yóò wá jí àti ìtàlẹ́jì rò nìyẹn àwọn afẹ́wọ́n àyà mi. ọlọ́run bá sọ wípé wà ilẹ̀ mi ní fún lásàrí kan yẹlúwọ́n àlùsílẹ̀ tààrùn bẹ̀lì kìtà bẹ̀. ọlọ́run fẹ́ sọ nípa tàhrífù yẹ̀húdì li kalami Allahi bìláyìí àlùsólì báwo yẹ̀húdì ṣe bá yí ọ̀rọ̀ ọlọ́run bá kó lórí ahọ́n wọn á padà wọn á lọ yí pé ọ̀dẹ́ yẹn máa ń padà sí lè gbàjọ́ dẹ̀ á yí gbogbo. ọlọ́run fẹ́ mú wáyé fọ́ wá àwọn yahudi àwọn tó wọ́n tí wọ́n máa ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba kókó láàyè rẹ̀. wọ́n á pààrọ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ́n á gbé kó odidi èròǹgbà rẹ̀. wọ́n dáhùn ìròyìn máa láì mọ̀ fẹ́ ni o tí yóò ọlọ́run. tí ó wà máa lọ kọ́rọ̀ tara wọn lọ sí ọlọ́run ó sì jẹ́ ìdáta parọ́ náà. wàhó. àwọn sọ ti parọ́ fún àwọn parọ́ ni. ọlọ́run ti wà ní tẹ́bí wọ́n ti tọ́ àfa wọn ti tọ́ wà ìdẹ̀bí ọwà tó wọ láfàrí ikọ̀ àwọn ikọ̀ kan tó ṣe wípé pẹ̀lú ìwúlẹ̀ àìsí bẹ́tà fúdà wọlé bẹ́tà tó ṣe pé awó wọn nìyí wọ́n wọ́n lẹ̀ títíra wọ́n ya ohun wọn pẹ̀lú tíra níta sàbò òbílẹ̀ kíkà kí wọ́n fi lè máa lérò yìí pé sùúrù tíra ló ti wá ọ̀gá ọgbọ́n abẹ́rẹ́ àlejò dáàbì kò sì wá tó tíra òyìnbó ló lọ́gbọ́n abẹ́rẹ́ àìsè láàyè bọ́ọ̀mù àwọn sọ wípé ọ̀dọ́ ọlọ́run ló ti wá. ọ̀dọ̀ ọlọ́run ti wá ọ̀bá ọba ti láì bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ní wa bí wọ́n máa dáta parọ́ àwọn wípé làwọn pa mọ̀ pé àdàdà àdá parọ́ ni táwọn afọ yẹn àti àti hasan àti àṣẹrò báyìí ọ̀dọ̀ adẹ́n wọ́n ti yẹ ní wúdà alice nẹ́ta òye túmọ̀ rẹ̀ pé yóò hàrùn ìfúnà wọ́n á máa yí síra wọn lọ. báyìí ni wọ́n kò kọ́ ní ìgbà látọ̀dọ̀ àtọ́lá bí abáàlì. wọ́n ṣì wọ́n á pàdé tó. وليس أحد من خلق الله يزيل لفظ كتاب من كتب الله. Ọ̀wá sí ẹnikẹ́ni nínú ẹ̀dá ọlọ́run tó ṣe pé ọyọ pé ló kẹsùn sí ọlọ ẹ kò sí kò yẹ ni pé kò sí ẹ̀dá kẹsẹ sọ ẹ̀dá ọlọ yòzí lò láwùjọ ìdáàbẹ tí ọyọ pé ló wò kìtà àgbélówó tíra kẹsí tó tíra ọlọ ọ̀sẹ̀ tó ọlọ tó lè yọ. ìgbà wo ti lágbára rẹ̀ wá kẹ̀ jì lásẹ̀ rẹ̀ rẹ̀ ní pé wọ́n á mú túbọ̀ rẹ̀ wá yàtọ̀ sí túbọ̀ tó ní.

àti àràrà bí kẹ̀kẹ́ chíńchì tó rẹ̀. ṣùgbọ́n owó sí àwọn èèyàn lọ́dẹ̀ pẹ̀lú kí wọ́n lọ sí ipò lábẹ́. wọ́n jáwé àti ìrọ̀lẹ́ mẹ́rin máa lọ wà fún ọ̀bí ìbò. ẹ̀rí. àti àwọn ṣẹlá kan tó ṣe pé àwọn ni lọ́dọ̀ ara wọn ni ni ṣùgbọ́n pé ọlọ́run ó rí ìwò tó bẹ́ẹ̀ ni làwọn máa ń parọ́ lè rí tó sí sí máa ń yẹn máa ń sè nìyẹn kó ló náà bá wa sọ yí kọ́tà ọlọ́run فإنها معبودة لا تحول لا تحول إلى الله الله تصاب علي رواه ابن أبي حاتم فإن عني آه، وهب ما بأيديهم نعم وهب ما بأيديهم من ذلك فلا شك أنه قد تبديل وتحريف وزيادة والنقص أهلي tí wọn lọ wò dé ẹwà àwọn ẹni gbìyànjú ẹjọ àlùkò àǹdẹ tọba yẹ dákun sí ìta adéyà wa ṣe jèwú rẹ àbí mo ti àkùté mi nílé ní oṣù wàmú ọsọgbọn rẹ wọn tọba ti pé wà rọṣìmọkùlọ tọba yìí pé tó gbà lérò náà ní èyí tó wà lọ́wọ́ wọn kò sí iyèméjì bẹ́ẹ̀ pé lóṣìṣọ lódodo àwọn tó àti bẹ lọ́wọ́ àwọn jù dàkálà àti kàbùdélù pípa àrọ tí lù rẹ. pàrọ̀pàrọ̀ wọ́n والتحريم يجي سوى دوله rẹ̀ سوى ti ti سوى rẹ̀ أما تعريف ذلك مشاهد بالعربية ففيه خطأ كبير وزيادات كثيرة ونقصان ووهم فاحش وهو من باب تقليل المعبر المعرب المعرب المعرب وفهم كثير منهم بل أكثرهم بل جميعهم فاسد وأما هاري فلو وأما تعريف ذلك المشاهد واري kíra májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun tí wọ́n fi di lárúbáwá kọ káàrin nísìnyí olùkọ́ fi hàn òun tẹ̀lé yẹn ìséèkì tó tóbi pẹ̀lú rẹ̀ o ìdè lábà wọn fi kọ́ńdò tọ́ àwọn àlejò ti pọ̀ ju ẹ̀ àdínkù kẹ́kẹ́kẹ́ kódà wà fáàhì ròyìnròyìn tó bàjẹ́ wà ju ẹ̀ wọ́n ní ipò tá a lè gbé sí bíbá ní tẹ̀fẹ́rì lọ́wọ́ àbùkárì lọ́wọ́ àrùn ọ̀wà ní ojú ọ̀dẹ àlàyé èdè bẹ́rù tá a tún sọ ní lárúbáwá lásẹ̀. ẹ̀rí wọ́n ní àtọ́yé ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ kọ́ ó bàjẹ́. wà á mọ ìrìn àná kùtùbà láyé lẹ́dí ya kùtùbù rò àyíndá wọ́n ti ní kàkà mọ̀ kọ́ lẹ́mọ̀ àkúrò lábìyẹ dùkúlù àṣẹ. wọ́n ní ṣùgbọ́n tó bá jáde pé o àfa wa òdùdẹ́gbà tó gbà lérò òun ti tẹ́lọ̀ ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ ọ̀wọ̀ yàtọ̀ sí èyí táwọn ti yí rí ìyẹn ni ọlọ́run ti sọ àyípadà tí ò ní wọ́ ẹ̀rùkọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ nípa àlùkò ádẹ́ láyé àti ìgbà òfin bẹ́ẹ̀ ni ẹ̀dá ìdìbò láti kọ́ńtẹ́ ẹ̀ǹbíló ìrìn àti ìrìn àti ìbàjẹ́ ò lè ka àlùkò hàn nígbà tá àdẹ́ni wà láyé àti ìgbà tó lọ tán àlùkò hàn yẹn sọ̀ka ìlàtọ̀dọ̀ ọlọ́run ọba ẹni ọba aláṣẹ sẹ́ ọba olùborí so nípa bẹ́ẹ̀ èyí ti bẹ lọ́wọ́ ti tó lè rí yìí àwa kò lè pe àwọn èèyàn tí kò sì lè pèpè pé kí wọ́n wá sí ẹlòmí ìtọ́yàtọ̀ sọ́lọ́hún wọ́n bá jáde bí ọlọ́hún o. ọlọ́dún wọn kárẹ̀ nígbàjá rí ayé òdíyàwó lọ́ọ̀ọ́ nífi dáàbà wa lè fọ́kùnmá wa ti yí pé àsìkò tẹ̀tọ́. ẹ ọ̀sẹ̀ tó fún abala kan ẹ̀dá nìyẹn kan tọ́lọ̀ wọn bá fún ní tíra wọ́n fún ní ìdájọ́ wọ́n tún ṣe é lànàbí. ọba wa sọ fáwọn èèyàn méjì gẹ́gẹ́ ní ẹ̀sìn lẹ́ni pé kí làwọn ọmọ rẹ yóò máa ọ̀tún fàdára kẹ ẹ̀dá tiẹ̀ kan tọ́lọ̀ fún ní sẹ́ra wọ́n ní kọ́ mọ̀dájọ́ ẹ̀sìn wọ́n tún wá sí ìlànà nẹ́bí kọ́ máa wá sọ fáwọn èèyàn pé mi ni ẹ ìyàtọ̀ tọ́lọ̀ wọn ọba. ẹ kọ́ máa sọ wípé mi ni ẹ ìyàtọ̀ tọ́lọ̀ ayé máa lọ́ọ̀yì àbí ẹ bá ti sí ọlọ́run tẹ́ ẹ tún fi èmi náà papọ̀. إذا كان هذا لا يسلو لنبي ولا لمرسل هنا tẹ́lẹ̀ yóò bá di wá lẹ́sàn fẹ́ di sọ́jà nbẹ́bí wọ́n sọ pé ká máa bì ó sí ọba ti tẹ̀tọ́ fòjì sí ọlọ́run kan ní ká máa bì ó àti fọlá àlà yẹsùn àlẹ́ àhàdì ìdìdàn náà ìrù òfin tọ̀rí kìlọ̀ ọ̀wúlẹ̀ wọ́n àhà àtẹ́lò bíi ní ọ̀tá nẹ́bí ọlọ́run àgbọ̀dọ̀ sí ilé. والجهلات من الأحبار والرهبان ومشايخ الضلال يدخلون في هذا الدم والتوبيخ. آري. ابن كثير رحمه الله. ولتالي أولوته وعلى كما كان. nínú àwọn ẹni tí wọ́n sọ fáwọn onímọ̀ nínú àwọn ìṣirò àtàwọn afáwọn tí ń tìjọ àtàwọn ṣéwù ṣéwù ẹ láwọn ṣéwù ṣéwù mọ wọn ní ẹ máa pa wọn wọn ti kó sínú ìbáwí yìí o gbèsè láti oṣù àtọ̀ sáwọn ìrẹsẹ̀ ọlọ́run ìrẹsẹ̀ ọlọ́run kí wọ́n sọ pé wọ́n ṣe ṣùgbọ́n àwọn ṣéwù bí wọ́n ní wọ́n sàwọn àtàwọn àbá sọ́ọ̀tì bíi àtàwọn oníjọ́ ti lu wọ̀ ní tọ́lẹ̀ ló ń fi àwọ̀ ẹ wo ṣòwò àdé bí ọ̀sán tó wọ̀ ni wọ́n ti yóò lè tọ́ láti yóò sọ àtọwà ní ọjà ló fẹ́ kókó nàìjíríà níbi ọ̀bẹ bẹ tí wọ́n fẹ́ o tí ọba bẹ fi kóra àdúgbò lọ ní èdè wa ká sí ni ẹ wá lọ́wọ́ àbẹ̀ ìjọba wà bẹ́ẹ̀ pé kọ́ máa kó o kọ́ kó o ẹ̀dá kò sí yóò sọ̀ ní wọ́n sí o. Ìròrí rẹ̀ tọ́ba já báyìí wọ́n ṣe ni ẹlòmíì ọba fi rárá. Tọ́ba rí wọ́n bọ́ tó bí ọkọ̀dínlá. Ẹni tí ó ń gùn kẹ́kàn ẹjọ́ dá sórí wọ́n bẹ̀ tẹ̀ra wọn níbi lórí ẹ̀. Obìnrin ṣe àwọn tó kó sínú ọ̀rọ̀ yìí òun làwọn bíi àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ń bá àwọn tí wọ́n láwọn tí mo ná àwọn jù àbáwọn ọkọ̀ yóò àbáwọn tó ṣèjọ ti dú wọn lè dé pásítọ̀ kárí wọn ìwọ bílẹ̀sì ẹ̀ òun ti pàṣẹ àtẹ́bò wọn bá máa sùn àbáwọn séwù àwọn séwù tàrí níkà àwọn séwù rádaràda tí wọn tún máa pè wọn mọ́ náà wọ́n pa àdẹ́bí wọ́n sọ́gbọ́n mi yẹ o tí wọ́n bá gbé àdẹ́bí tí àwọn bá pa àdẹ́bí sílẹ̀ báwọn náà ló kù tí wọ́n gbé sílẹ̀ wá sí látẹ́bí sọ́dẹ̀ láti gbé àwọn ọ̀gá àwọn ajẹ́gá àwọn ajogún àtẹ́bí kọ́ wọ́n láwọn ṣe ń kó sínú ilé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ òkú bẹ́ẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn. nínú àwọn olùmọ̀ tó ti pé wọ́n dímọ̀ wọ́n ti lómọ̀ àwọn èèyàn sọ pé kéèyàn sin àwọn gbogbo àwọn ènìyàn tí wọ́n àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn olùgbọ̀ tòótọ́ tí wọ́n lòbọ̀ wọ́n máa pàwé rẹ̀ láṣẹ àti ọlọ́run máa fi pàwé rẹ̀. iṣẹ́ táwọn ọ̀rẹ́ ti ọlọ́run sì jíṣẹ́ fún wọn làwọn ní wọn rí fáwọn èèyàn. àwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn àdẹ́bẹ̀ ọlọ́run àwọn àfáà tí wọ́n lo ìmọ̀ wọn àwọn yóò máa kọ ohun bá kọ̀ fáwọn èèyàn ni. àti ohun táwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́wọ́n bá kú dé ti gbọ́ ọwọ́ ìfọ́lọ́wọ́ ọ̀fẹ́ làwọn ní ọ̀sán fáwọn èèyàn pé ẹ̀sílẹ̀. ẹ̀rí gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́n náà kọ́ bá rí kẹ́wọ̀n. بين الله وبين خلقه في أداء ما حملوه من الرسالة والبلاغ بالأمانة àwọn yẹn nìyí sùpàrà àwọn ìwọ arìnrìnàjò ni wọn àyùsọ pé ambassadors ni wọn ẹ láàrin Ọlọ́run fẹ́dà tó ṣe yí pé tó lè mú wa ewu tí wọ́n gbé fún wọn nínú ìjíṣẹ́ àti ìbúdó gbogbo àti abẹ́rẹ́. àkọ́nú ìdí àlèkà àtàmùkìyà rẹ̀ alihamdulilayi gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run yìí iṣẹ́ tọ́lọ́run wá gbẹ́rẹ́ ọwọ́ jẹ pé. wà ní sọ wọlé kọ́lùkọ́ wọ́n sì ṣe kìlọ̀kìlọ̀ gbogbo ẹ̀dá. ìwọ tí yóò dòdò wọn mú ní tọ́lọ́hùn ti wá pẹ̀lú ọ̀làjì kúrò بما كنتم تعلمون máa kúrò tọ́jú àlè mú àlè kìkà. ṣùgbọ́n ohun tí àwọn òṣìṣẹ́ ọlọ́run bá máa rí àti àwọn olùmọ̀ tí wọ́n dúró déédéé ṣùgbọ́n lè yàwó òṣìṣẹ́ ọlọ́run bá ọlọ́run fún wọn ní síra ọlọ́run fún wọn ní ìdájọ́ ọ̀pọ̀ ẹ̀sìn ó kó fi mọ̀ wọ́n ìdájọ́ alámọ̀rí ẹ̀rí àti ìjàgbẹ́bì ewu tí wọ́n máa sọ fáwọn èèyàn ní pé rọ̀kúrú rọ̀báàdì yìí ẹ̀jẹ̀ rú sí ọlọ́run ọba ẹ̀jẹ̀ rú sí ọlọ́run ọba bíbọ́ kúndùtù àlèmúnà lè fi dáàbò pẹ̀lú tí ẹ̀ẹ́dì kó àwọn èèyàn òdìmọ́ fún súndájú rùsúdà tó dẹ́yìn náà kọ́. wọ́n ti ohun tó ti jẹ́ ọmọ asọ fáwọn èèyàn yẹn afáwọn abdullahi bin abbas rọ̀dí aláwọ̀ dàlá àdìgbòrò àti àbúrò sí àtẹ́tí èsè náà àbúrò tàbí ẹ̀. wọ́n ní rọ̀báàlì yìí náà ìtumọ̀ rẹ̀ ní ẹjẹ́ ọ̀jọ̀gbọ́n ẹjẹ́ onímọ̀ ẹjẹ́ ni tí ó ti sùn wọ́n lè túmọ̀ rẹ̀ bí ẹ. afọwọ́n àtọ̀ háì nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́ ló gbé bí wọ́n kó tó tó àlè fún ẹ̀lẹ́ ìdáàbà ọ̀bí wọ́n kó tó tábìlì súnlẹ̀ pẹ̀lú tí ẹ̀bí síra tẹ̀ fi ń kọ́ àwọn èèyàn àti ọ̀dá ilẹ̀ ń kọ́ ìyẹn ni pé ha. ẹ lọ kíkẹ́ni ó bèèrè lọ ní kọ́ yẹ kó gbàgbọ́ yìí o wọ́n lè sùn lọ ẹni tó bá lọ sí àlùfáà lọ yẹ kọ́ bọ̀ túbọ̀ ẹ o wọ́n gbàgbọ́ yẹ dáadáa. wọ́n fi bọ́ fún fún sẹ́ni òṣù rẹ̀ wọ́n ti wà ní pé àbúrò rẹ̀ àlùfáà yóò ti tún àhà tó. bíbọ́ náà wọn tó gbé kóra ní ti tí ò ní túbọ̀. ìrògbẹ́ tó dàrú nígbà tí wọ́n gbàgbọ́ yẹ bàbàjá ò lọ́pọ̀lọpọ̀ kéèyàn bá gbàgbọ́ yẹ oṣù bá kó bá yìí wọ́. pèpè lánàá àwọn tó ti ń kéré alágbọ̀nyé bọ̀ wọ́n ti di àwọn tó ti ń ẹ̀bá àwọn tó ti ń segin náà wọ́n pọ̀ alágbọ̀nyé bá segin náà ó kéré wàláyà àdáwò dẹ́rẹ́ àdáwò gbáà rẹ̀ tó gbò ọlọ́run bá wá sọ pé wọ́n láyà kúrọ̀ kúrò àtẹ̀tẹ̀ fíjọ lùwàlá ìkàtà wà bẹ́ẹ̀ yé rẹ̀ àrùbá wọ́n láyà kúrọ̀ kúrò àtẹ̀tẹ̀. أقدم الرزاق على البطن اقرأ يا ọlọ́wọ́ bá ní ìwọ̀lá yà kúrò kúrò ẹni tọ́lọ́wọ́ bá fún ní tíra sórí kọ́mọ̀ dájọ́ tọ́wá tó jà lẹ́bi kò lè pa yín láṣẹ àtẹ̀tẹ̀kìlú màláìka tẹ̀ mú màláìka ní àríbá bá ń lẹ́lẹ́dà ẹni tọ́lọ́ wọn fún ní tíra tọ́tún ní kọ́mọ̀ dájọ́ ẹ̀ tọ́tún wá jà lẹ́bi kò lè pa iná tẹ kẹ wá mú ànàbì yìí náà kẹ má wà ànàbì ọlọ́wọ́ bá ní àrídáàbá kẹ mú ọ lẹ́lẹ́dà. ولا يأمركم بعبادة أحد غير الله. غير الله. ìtumọ̀ rẹ̀ ti pé kò ní parí láti ẹ̀ẹ́dẹ́ ìjọ ti fẹ́ ní kẹ́ni àlọ́tọ́lọ́. لا نبي مرسل kẹ́ẹ̀sì jọ sí báńkì lẹ́bì sọlọ́wọ́ rẹ́ńtẹ́ kò ní fayé látẹ̀ kẹ́ẹ̀sì jọ sí fún ọ̀láyíká kan tó súnmọ́ lọ. bóun ni ó jẹ́ ṣe níbẹ̀ àyà fún òkú fèrè gbogbo rẹ̀ bá dàgé ní à ń sọ ń lọ sílẹ̀ wọ́ọ́. ṣé yóò máa pa yín láti ẹni kò tiẹ̀ lè ṣe é ṣe kò lè pa yín láti àìlè gbàgbọ́ lẹ́yìn tẹ́ ti juwọ́ jù sẹ́lẹ̀ fọlọ́wọ́ ọba. àjẹjẹ ọlọ́run kò lè ṣe bẹ́ẹ̀. Ẹ tọ́lẹ̀ tí bá ń pèpè ìlà ìbádá ti gẹ́rì láàyè. Ẹni tí bá ń pèpè lọ sí ibi ṣíṣe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ bá wọ́n ti fèsì lọ sí àyè nígbàgbọ́ nìyẹn. wàlẹ̀ àdìyàmù. ẹ wá rán wà lédè ọlọ́wọ́ bá lè tí wọ́n máa fà àṣẹ àṣẹ ìgbàgbọ́ ni wọ́n máa ń pa. Òun lẹ́nu ti fi ọlọ́wọ́ ọba nìkan ṣoṣo tí ò lórogún. Gẹ́gẹ́ bọ́lọ̀ ọba ti sọ nínú àyà mi. ọlọ́wọ́n bá ní ààrẹ sájò rẹ̀ àtẹ́bí ìrẹsẹ̀ kan àti kí arẹ́sẹ̀ yóò ti wí pé àdìkọ̀sẹ́ni tọ́lẹ̀ tọ́sídọ́sí lóòótọ́ àyàfi èmi ọlọ́run fàbùdó èmi lẹ́sùn àtàyà fi ìdádú ti wí tọ́lọ́gbọ́n pé ọ̀làkùnrin àti láti kú lè mọ́ mà ti rọ̀ tó la. ọlọ́run nípa pa alẹ́ ìrẹsẹ̀ kọ̀ọ̀kan àdìgbè dìde nínú ọjọ́. tó dání kọ́ wá sọ náà ní kọ́ yẹ dání ọlọ́run ní kẹsì kẹwàá jìnà sí tọ́ọ̀bùtù àṣà ìtọ́ọ̀tù. ọlọ́run tún sọ nínú àyà mi ike wá sí àlùmọ́ ní àwọn fáwọn mẹ́rin fáwọn ilé kàrí ọlọ́run náà. ọlọ́run ti rẹ̀ àtẹ́bí béèrè àwọn tá a ti rẹ́ sáájú rẹ̀ nínú àwọn òṣìṣẹ́ jẹ́wọ́ ìjà agbọ́lọ́hùn kẹkalẹ̀ fún ọ kí wọ́n máa sí yàtọ̀ ọba èsì náà ní pé kò rí bẹ́ẹ̀. ọlọ́run tún sọ lẹ́ni tí ń ẹni yóò tó bá sọ nínú àwọn màláìka tó ní èmi fẹ́ẹ́ rí ọlọ́run ní ní ẹ máa sì ní yàtọ̀ sọ́lọ́run ọba tí màláìka kẹ́ bá tó bá sẹ́nu ẹ̀ jáde ká tó wá sọ pé yẹn lásán ọlọ́run fọ̀tálíkà làjà sí ìjà hánẹ́m irúfẹ́ nìyẹn jáde láti sẹ́lẹ̀ kan. báyìí láti sàwọn alábòsílẹ̀ kan. ká dùn báyìí sàwọn. هذا ما تساعد به ولا لذلك لا وعليكم السلام ورحمة الله ẹ̀ẹ́dẹ́ àṣàdó àbẹ́ká fọwọ́ bọ́jú. kò sí bẹ́ẹ̀ ká tẹ́wọ́ bẹ̀ torí hadithi wà fún ọba àyè yìí ní orúkọ ọlọ́run lọ́wọ́ ọlọ́run bá ń tijú kẹ́rú tẹ́wọ́ ọlọ́run wá dá padà ṣùgbọ́n ká fi bọ́jú òsì ṣé ọba rẹ ti dáná ẹ̀ka rẹ̀ àtẹ́ni ìyẹn bá ti fún fọ́gbà rẹ̀ dáwọ̀. Wàlẹ́kùn sálàtò. ìbí alukọ́họ́ tó máa ń sọ sí ìbí alukọ́họ́ tó máa ń sọ sí àwọn túmọ̀ ọkọ sí ìlẹ̀jẹ̀ pírísàfíìsẹ̀ lásán tọ́kẹ̀ fi pírísàfíìsẹ̀ sí àti tó má bàjẹ́ túmọ̀ ọkọ sí lẹ́yìn náà ni kí ó ní gbèdéke tó máa fi fi kí ó lè ṣàkóbá àwọn olùwọ́n ti sọ̀rọ̀ sọ́pọ̀ lórí ẹ̀. Now. tẹ̀sí ìdí wòlíì náà wọ́n sá kọjá àkókò sẹ́ ó ti bá bù wòlíì ni ẹni ọlọ́run lòun náà ṣáàlà aleykum salaam wa àwọn ẹni mẹ́ta yẹn tí wọ́n jí àmẹ́rin. èèyàn sọ kì í ṣèrè tó àlàyé ẹnìkan ti béèrè owó tọjọ ìyàwó tẹ ẹ ṣe dáadáa fún tọ́lẹ̀ ẹ̀ ìyẹn lè sọ pé à ẹlẹ́yà ẹ̀ bẹ̀rù ọlọ́run akọ gidi méjì lọ́dún ẹdìgbàgbé gbà tó tutù lágbára ẹdìgbàgbé ìfòbí wa aṣọ tó kì í ẹ nígbà tó rú lágbára ẹdìgbàgbé fẹlẹfẹlẹ ní gbogbo wa dé ìjọba ìbá yọ̀wá ti sọ. ẹ̀rọ aláṣẹ tó ní kọ́kọ́ sínú ní àwọn ẹni òkú bẹ́ẹ̀ náà tọ́lá rẹ́ni tó ti làákàyè lára àwọn ọ̀kẹ́ sí fúnra àti kóńdú ẹ̀ bíbélì mi là aláṣẹ tàbí bí yẹn àwọn ọdẹ ọwọ akó àwọn ẹni à inége lásá fúlàní bàbá àtẹbí àṣà wa jòlá látàyè làwọn wa dọ́dọ̀ jọ pé ẹni wọ inú lẹ́yìn ni káyé mẹjọ lẹ́tọ̀ wá jòlá lọ. mo lásọ wípé títẹ̀ lálàtẹ̀ tí ò bá pàṣẹ láburú àfẹ́ láburú ni ẹ kó sínú lẹ́nà. ìgbàlásẹ̀ pàṣẹ tí ẹ máa dé koto ìlànà àwọn fà síbi títì iná ẹ fi ń tẹgírè gbó fún àwa lọ nígbà ẹ jìyà orí rẹ̀ sọ́wọ́ àjẹ. kí lóun náà ń pa lọ́dọ̀ ọba tó fi lọ́dọ̀ ọba lẹ́fẹ̀ẹ́ tó bá dẹ̀ fẹ́ lọ kó wọ́n pọ̀ lọ kí wọ́n pọ̀ eré orí kọ́ndíṣẹ̀ tí lè fi fún láyè fi kọ́ lọ́dọ̀ balẹ̀ fọba ètò náà wọ́n ló kú àbí wọ́n yẹ fáwọn kú báyìí wọ́n á kú dọ̀bálẹ̀ ìyẹn èyí ṣe kò sí wàhálà lọ́rùn ẹ̀ wọ́n náà wọ́n ti jẹ̀yẹ̀ ń pàdé àbí wọ́n gbé ìdàdá ní báyìí wọ́n wulẹ̀ tiẹ̀ fún ààrẹ tẹ̀lé ọ̀dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ kọ́ láàkì wò sí bẹ́ẹ̀ wọn ló kí ni gẹ́gẹ́ lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ lọ́sibò mi sùn ní dọ̀bálẹ̀ àdúgbò dẹ̀ káwọn yẹn dání ẹ̀ pọ̀ kó o lè sọ pé gbogbo ilé làwọn sọ fún dọ̀bálẹ̀ tó bá rìn ọ̀sẹ̀ nílùú. alẹ́ kò sọ ọkọ àtìyàwó tó wà lọ́lẹ̀ wọ́n fi ìjìlá wa pọ̀ lọ́kọ àtìyàwó nílẹ̀ ẹ̀fọ́ àlè àtàlè ní lọ́dọ̀ tèmi. tó àyè kó ti ṣe ákédù fùfù bá àtẹ̀tẹ̀ má ti wọlé tó ti sàlùkáwà ní sàdáàkì tó ti sàrí fún àwọn ìyàwó ẹ̀ ní. tó ti yéé sì ìjọ tó bá rí sàdáàkì kó dá padà. àríkù sàlàtù. ó ti fẹ́ẹ́ di ti sàrà ìfàkọ́sí bóun ló ti fẹ́ẹ́ di tí ò ní ìdẹ́kun. ó lè má bójú rẹ̀ ló sì ṣe tálákà ní bí rẹ̀ ṣe tálákà tó bá fún kí ó lè sọ sí ẹgbẹ̀rún tó ní lọ́wọ́. ààrẹ tó fẹ́ sàrà ọmọ tó wá sí ọmọ tó wọ lówó táwọn èèyàn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. sàánù tó sálárì padà púpọ̀ wá lórí ẹ̀yìn pé ó lè já fẹ́wó ní òfin ti sàfẹ́wó wọn ọlọ́rọ̀ yẹn ó lè jẹ́ òní ọ̀padà rẹ̀ o bá rí ẹni àti tọ́kọ́tọ́ sọ àlùkò fẹ́ni tí o bá ní kẹ̀kẹ́ rárá bó lè yẹn ti mọ̀ kí o ní kẹ̀kẹ́ rárá ní yẹn bá wà mọ̀ kí yẹn lọ. Sọ̀rọ̀ bá ní òun yẹn fún sádàkà rẹ̀ nígbà tí yẹn bá tún sàgbẹ́bí ọlọ́run lè gbà. Ẹni tí o bá ní bùkátà èèyàn sọ pé kí wọ́n lọ fún ẹni tó tó ní bùkátà ti jà ọ lọ ní ti gbéra dà. Ṣùgbọ́n tí wọ́n bá fún yẹn nígbà tí yóò béèrè kí yẹn gbà ìyẹn lè ti sàárà padà. ẹni bẹ́ẹ̀ ẹ gbọ́ bèrè náà bá bèrè wọn ní gbogbo ogun náà ni kò sì jù bẹ́ẹ̀ lọ ẹnìyẹn sì wù àbàjẹ rẹ wáyà máa fún wa ọlọ́wà ọlọ́wà kò dúró dáadáa ni ọtí bí wọn ti ṣe bẹ́ẹ̀ o yìí wọn ó gbó ẹnu ọba sí àní ìdá ti béèrè rẹ tí ó fi sílẹ̀ tọ́ba tí wàá ṣẹlẹ̀ ẹni mo ké sáwọn èèyàn ó ti rìn lọ́wọ́ lórí ẹ̀ tọ́da mo sì rí sọ́ọ̀bù yẹn mọ ọ̀wọ́ pọ̀ mọ́ kódà ó lè ti tó lè fi ìjọba tọ̀wọ́ mọ̀ ìjọba tọ̀wọ́ mọ̀ tí wọ́n sì tọ̀wọ́ mọ̀ wọ́n gbọ́ kẹ́sì pẹ́tẹ́pẹ́tọ́ kí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ kankan kọfẹ́ ẹ̀ níbẹ̀ tọ́ba wá rí bẹ́ẹ̀ ìyẹn lè yọ̀ǹda ọ̀gá yẹn ọwọ́ agbóbi tó ti lọ́kọ́ tẹ́ tó fi dọ̀ ọ̀yọ́ ọlọ́wọ́ àlà. sí kọ̀ǹdíṣẹ̀ ní ẹ̀ máa fi lọ́ra pé kó fi fún yẹn ní ọjà torí kíkiri léèsì ọtí ta àìrọ òtígbà láyé ti kàn ẹ là lórí ibú wo sí là kẹkẹ tó gbogbo agbára ó sì dá lójú sọyọ pé yẹn bá lágídí lọ́dún ni lọ́wọ́ sí ìwọ lè mú ìwú wáyẹ̀ lè ọdún tó tẹ̀lé léde ìdọ́dún kẹta nígbà gbogbo aráàlú yọba fi lọ́ọ́ bá ọ̀gá rí tí wọ́n máa bẹ̀ẹ́ bẹ́ẹ̀ wàhálà fẹ́ fi ọ̀rọ̀ sí tẹ̀wá fẹ́ gbowó tẹ̀wá ti gbowó tẹ̀wá ti dé fún àìsàn mọ́kọ́ gbọ́gbọ́ sí wa ó sì ló wọ̀ ọ̀gbà kí ẹ ti fi ọ̀bọ sẹ́. Ah! èyí tó dájú ni wọn padà sí ojú ọmọ yẹn. torí fún bẹ́ẹ̀ tọkọ̀lọpọ̀ a máa ń sílẹ̀ ní pé tí wọ́n bá ti sáré sọ pé ṣe kiri báyìí ṣe ọdún kiri yìí nígbà alùpùpù yọ ọ̀sẹ̀ kárí lọ sílẹ̀ wọ́n ti halẹ̀ ni. bọ́wọ́ ti padà bá rẹ̀ nìyẹn. sọ̀kọ̀ wọ́pọ̀ ní ibi báyìí. a lè rí o wọn dá bá rí kí ẹ ké sáwọn yẹn káàkiri kí ẹ sì jẹ káwọn olú àwọn agbófinró tó wọn bọ tí wọn dìde ẹ wà ní sàtò. kò sí ìtọ́kẹ́ yẹn o sọ̀rọ̀ pé lọ́wọ́ sí sọ́ba tó pè lọ́wọ́ sí ẹ̀ tó fà yẹn náà dáadáa tí ó ọtí tó lò ní wáyé iye báyìí lówó rẹ̀ lọ́wọ́ wá fi ọjọ́ àwòrán. tó bá yẹ kó ni ó gbá yẹn ó gbá yẹn lọ́dún kí àdúgbò bẹ́ẹ̀ lọ́nà ó àti yẹn tó kọ́ sẹ́kì odò ó sì dolówó ó lè yọjà torí ikú lórí kọ́kọ́ sẹ́kẹ̀ ọgá kan wọn á sàkọ pé ọkọ kan àyè tí sí àwọn èèyàn sọ pé wọn kọ iṣẹ́ yẹn báyìí wọn ọ̀tẹ̀ lórí iṣẹ́ mi wọ́n sì wọ́n sì lówó fẹ́. kódà bí wọ́n tún ní bùkátà ti rú sẹ́ni àwọn ní oṣù náà gbé bẹ́ẹ̀ ibi tó dé wọ́n sì làkùn náà kábí sẹ́ẹ̀rì náà. sọ ìyẹn wulẹ̀ fọ́sẹ̀rì ọ̀gá kẹ́kọ̀ọ́ kò pé ìyẹn lè so rere ayé gẹ́gẹ́ láti sọ pé náà níbi tó yà sọ pé ọ̀tọ̀ níbẹ̀ ẹgbà sìnáàbù torí kékeré lè sí. sọ fọlọ́wọ́ bá lè kẹ́lá kó kéèké àná. àti sọ̀rọ̀ lánàá gbogbo ìkímọ́ kírìmì lẹ́yìn ọ̀nà ìdíkì ìṣá wọn há torí tùmọ̀ rẹ̀ nígbà ni ó ti kí mọ́gàrì tá máa wá rí sí ilé o yóò máa rí sí lèmọ́mù lè rí ìkẹta lè fi báyìí náà ta lè ráwọn olùmọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ń parẹ̀ ṣùgbọ́n yóò sì wá wọn alàjẹ náà. ìyá tó jẹ́ kírísítẹ́nì ó sì bímọ mùsùlùmí ìyá wa kó wá gbé lọ sọ́ọ̀tì sọ́mọ lè wọ̀ kó lè wọ̀ kí wọ́n lọ sí ra mi tí wọ́n bá ti kú ṣùgbọ́n bí ọ̀gá tẹ́ni bí ó sì ó lè lọ gbẹ́ kóòtù kan lọ́rọ́ ọ̀fẹ́ bo ọ̀gbọ́n tí eré sì léyìn tí máa ń bo ewúrẹ́ mọ́lẹ̀ yẹn ẹ̀hàn yìí pé ìwé ẹ̀ lọ́sẹ̀lẹ̀ nígbà tí àbùtọ́ rẹ̀ tó jáde láyé à ń sọ sọ́lá ń sọ fún àlè yìí pé wá rí abáyé lọ́rọ́ ọ̀fẹ́ bo bàbá ẹ̀ ọ̀gbọ́n láti ọmọ màá dórú balẹ̀ mọ̀rọ̀bọ ti rẹ̀ ẹ̀ sì ṣùgbọ́n wọ́n gbé lọ sọ́ọ̀tì kí ló kẹ́yìn mẹ́ ìyẹn ti ní ti pẹ̀lẹ́ sí nìyẹn ìròyìn ìjà tẹ̀lé wọn wọn máa gbé lọ ni wọ́n máa sùn jẹ ni wọ́n máa fi ṣe wọ́n ò gbogbo wọn ò kélé lórí. náà náà. kò ní sọ bí wọ́n máa yọ ọ́ sẹ́nẹ̀ wọ́n yọ ọ́ aleykum salaam. èèyàn lè kọ́ láwọn ẹni ọlọ́wọ́ bá tọrọ kódà ọlá nẹ́bí kéèyàn lè fi tọrọ ẹni ọlọ́wọ́ ló lọ́tà nẹ́bí ìmọ̀ ní lèyàn lè fi fẹ́ lọ́wọ́ pé ọlọ́wọ́ wo ìgbàgbọ́ mi bí mo ní èèyàn lè fi fẹ́ dáadáa tọrọ èèyàn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kó fi tọrọ gbogbo àwọn kan tí lè fi tọrọ nìyẹn. a ah, kí ni wọ́n fi wọ̀ àwọn bá sì ló lékè púpọ̀ jù gan tòun ti bẹ́ẹ̀ náà àní lọ pọ́pọ́ jù wọ́n dàbí jùlẹ̀ fẹ́ wí àti jù òsì dábẹ́sì.